فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم فإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وعيالنا من النار ومن قرب إليها من قول وعمل أهلا وسهلا بكم مجددا إلى هذه الجلسة التي نرجو الله أن يجعلها جلسة مباركة فيها وفي أهلها وأن يعيننا على إخلاص النية وأن يبارك لنا فيه حتى نكون من الفائزين المقبولين قال المصنف الإمام يحيى شرط شرط الدين النووي باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال والأحوال المالبة والخفية وصلنا إلى الحديث الثالث قرأنا الخامس في الأسبوع فيما قبل السفر ونحن في الحديث السادس قال وعن أبي يزيد مع ابن يزيد ابن الأخنس رضي الله عنهما قال هو يعني يزيد معا وأبوه يزيد والأخنس كلهم صحابي قال كان أبو كان أبي يزيد أخرج دنانير فتصدق بها فوضعها وضعني عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إجاك أرأت فخاصمته إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن والحديث رواه البخاري وعن أبي إسحاق سعد بن أبي وقاص مالك بن أهيب بن عبد مناف بن زهرة بن كلاب بن مرة بن كعب بن أي القرشي الزهري رضي الله عنه أحد العشرة المشهود لهم بالجنة رضي الله عنه قال جاءني رسول الله صلى الله عليه وآله وسلم يعودني عام حجة الوداع من وجع أو وجع اشتد بي فقلت يا رسول الله إني قد بلغ بي من الوجع ما ترى وأنا ذو مال ولا يرثني إلا ابنة لي أفأتصدق بثلثي مالي قال لا قلت فالشر يا رسول الله فقال لا قلت فالثلث يا رسول الله قال الثلث والثلث كثير أو كبير إنك إن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجبت عليها حتى ما تجعل في في امرأتك ما تجعل في في في في امرأتك فقال فقلت يا رسول الله أخلف بعد أصحابي قال إنك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله إلا ازددت به درجة ورفعة ولعلك أن تخلف حتى ينتفع بك أقوام ويضر بك آخرون اللهم امضي أمضي اللهم أمضي لأصحاب هجرتهم هجرتهم ولا تردهم على أعقابهم لكن البعث بائس سعد بن خولة يرثي له رسول الله صلى الله عليه وسلم أم مات بمكة والحديث متفق عليه وعن أبي هريرة عبد الرحمن بن صبر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أقفوا له الله الله بني أترى عليكم كاتب محمد صلى الله عليه وسلم الله بألا جي أدوبفوا من أباتي أبتو ستسوية أبو لوري أبألا نوري وعلا أبتو نولا لا لتقوى جو

transfer ẹjẹ́ pé kò lẹ́nà jẹ́ ìkọ́rọ̀ استيقظ حزينا على الدنيا لا يزال لا يزال حزنه gbogbo ẹni tó lẹ́kọ̀ọ́ tó bá ti jí áá ọ̀rọ̀ ayé ìlú bá mú lẹ́nu ìbànújẹ́ ìwé jẹ́ kàkà bẹ́ẹ̀ yẹ̀dáàdì húzùnà àwọn hàzùnà kúlẹ̀ yọ bànújẹ́ ìhun mọ̀ ìgbà ọ̀tọ̀ọ̀tún wá ní tó bá ní kò ní lẹ́wọ̀n pọ̀ sí i ṣùgbọ́n ní bẹ́ẹ̀ bá rí tó ṣe ti rọ́lọ́ sí ẹ̀nú ti mọ̀ kan àwọn kan méjì ọmọ bẹ̀rù ẹ̀nú ti mọ̀ kan àwọn kan méjì ọmọ àdùn bẹ̀ni ó ti mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ọmọ yẹn lókè tí ẹ̀ bá ṣètò ọlọ́run ọlọ́run dúdú ti ṣùgbọ́n sọ pé tílé ayé ìjọba ló wá ń dààmú ara ẹ̀yẹ lórí ọwọ́ rẹ̀ ní tó kò lè ní yẹ kò ní ipò tí ọmọ ayé ẹ̀gbáǹkù tí ó ó ní pé gbogbo wa tẹ́yìn bá gbìyànjú wọn náà léwu fún ara rẹ̀ o ibi planning ibi ìrònú ni wọ́n wà tí gbogbo ẹlòmí ò ṣe máa wà successful ní ayé wọn ẹjẹ mú wá dáadáa ní ọkà sọ ẹjẹ náà ẹni tó wò pé ọ̀rọ̀ ẹ̀sìn yóò jẹ́ pé ó ẹjọ́ ń wọlé ayé lọ wọ́n bá ti ń fi lúdò kí náà pé bàbá ìjẹ̀bù tó fi kó lápò tó fi kó báńkì gbà tó bẹ̀ sí bá owó ẹjọ́ ẹgbẹ́rún ní ọgbà náà torí pé tẹ́kìtì bá ṣẹlẹ̀ báyìí owó tó yá owó ọdúnbá ní ọmọ ọmọ hey hey ṣùgbọ́n tẹbá wá rí ẹ̀lú pé tó ń kẹgbà pé ó ń tọ́lọ́mọ alága ṣe àwọn ilẹ̀ ẹgbẹ̀ lórí wọn ṣiṣẹ́ ó sì lágbára ẹgbẹ̀ ẹni bẹ́ẹ̀ ó lè má jòlówó ẹgbẹ̀ ìjọ sí ẹni lọ́kànbalẹ̀ àwọn èèyàn ń gbà wọlé tó kú bí pé kò sẹ́ni problem bí ní kálukú wájú wọn láàyè wọn lè ṣe rí ẹlòmíín tó ẹ pé ilé kí ó lọ́lọ́run ìtàwọn ẹni tí wọ́n wá ní gbogbo ayé wọn ṣọ́gbò lè rí ṣe lówó mọ́ sí àwọn tó yẹ pé wọn lè ní sùúrù òun wá rèé wọn lè kí ó lọ́pọ̀ ìlú ẹ̀yin ọmọjọ hálùkọ lọ wọn abẹnẹ hálùkọ ẹnìkan kan òkú yẹn afá ṣé ẹni ọgbẹ lọ múra ní ọgbà wọn fi lọ òun ìlú ọdà ìṣàn ọmọ àwọn abúlání wọn kì í ṣàfà àtijọ́ àti ìsọ yìí. lọ́nà ọba tó lọ ní ọba tó rà ní láti ẹ̀dá wọn tó lọ bí ìwọ yìí gbólódúró wo pléèkù kò ní yé wọn lẹ́sẹ̀ gbogbo náà máa fà bẹ́ẹ̀ gbé. ilé kí ó ní wọ́n lọ àwọn ni gbogbo ayé ń wọn sùn ní ìsìn torí pé ibi ẹ̀sìn yẹn dáadáa wà pẹ́ ẹnì kan kàn wọ́n yóò kàn wọ́n nǹkan tí wọ́n náà ní ilé ayé pẹ̀lú tí ó kọ̀m̀pìtì pọ̀ mọ́ àwọn táwọn ń dà wọ́n kódà ó tó lè kóòtù fún ọ tí wa rí bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ tó kó o ṣe ìfẹ́ ọgbọ́n tó mú fúnra rẹ̀ tí ó sì jẹ́ dẹ́dẹ́ lé lórí òní pé yóò ní máa ń lójú ọ̀nà tẹ̀lé kọ́nà wọn ju ra rẹ̀ àti tí ò bá sọ̀tọ̀ pẹ̀lú lọ. ẹgbọ́n mo ti wúyọ àti tí ò bá ti nílò tí ò bá sọ̀tọ̀ pẹ̀lú lọ. ọlọ́tọ̀ wa tó wà sọ lọ́ńdàkù má jẹ́ kí a kó kó bá lójú ọ̀nà náà má jẹ́ kí fìtínà fìtínà má jọ bá ẹ̀sìn má wàá dá kó ẹ̀sìn láìláì. ìjókòó ti tèmi oníjókòó àbọ̀ lálẹ́ mọ́sálásí ṣùgbọ́n àyà wọn já inú wa ti ń bàjẹ́ ìgbéró kan báyìí tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjẹ́ dáadáa yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ní tó tóbi tó bá ẹ̀yọ́ ọ̀sẹ̀lẹ̀ táàsì rí tí ó sì kàmbá wa láti dájú àti kọ́ńtrọ́ọ̀lù. tí nǹkan bá ṣe mùsùlùmí tó wà ní India àwọn ló ṣe India ṣe lè ní oríṣi Nàìjíríà kátó á sọ mùsùlùmí tó ṣe pé iṣẹ́ gbogbo ìjọ ń ṣe àṣáájú gbogbo ẹ̀ lẹ́jọ́ rẹ̀. الآن الشيخ لقمان بن صالح المعد نجك ولو مرضا المشركين بوبامي يمن المجالب أبو عبد الرحمن ما شكوني ó ní àṣà ah, tí ní mídíà tó bá sọ̀rọ̀ lẹ́nu kò ní di alẹ́ kò ní dijọ́ kejì nínú ẹ̀jẹ̀ kókó gbọ́ wọn kò ní nínú tó jáwé lójú wọn ni. nínú ojú yìí àwọn tí wọ́n tún jẹ́ gẹ́gẹ́ bí mídíà gan àwọn gan lóyìn kí n tó mọ ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń kọrin pẹ̀lú ìwé tó kárí àfẹ́sẹ̀ nìyí oni wàhálà àìní àádọ́rùn àwọn jẹ́ wàhálà àìní àádọ́rùn àwọn jẹ́ ó ń ṣe rọ̀ká rọ̀ká ní kí èèyàn máa sọ̀rọ̀ nípa ẹni tó kókó sọ dáadáa rẹ̀ wọ́n jáde látara ẹni eléyìí ò sábà rọ̀ká bí kéèyàn sọ pé á èrò ìjọba yìí èyí ó fẹ́ mọ ọkàn èyí ó sọ dáadáa ní ẹ èyí ó mọ sọ àti ṣe àkókò eléyìí ti rẹ ànàbí náà ṣe é ní ìtàkùn rọ̀bà fọlọ́mọ. ẹni ẹ wọn kò gbogbo ọ àtẹnudà yìí bẹ́ẹ̀ wọ́n wá jẹ́ ìwọ̀n bàbá àti ìwọ̀n ọmọ rẹ̀ ìtúndíṣẹ́ àwọn èèyàn gbogbo oníkálukú sì ti dìtẹ̀ ọlọ́run ní ìyọ̀gbé kalẹ̀ ọlọ́run ní ìsọ̀rọ̀ ó sì ṣe déédé tí wọ́n ní kí ẹ̀ sọ ọlọ́run ní sòwò kódà tàbí tí bá ń bá jà kan ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn ẹ̀kú tẹ́lẹ̀ bá tó lọ́gbọ́n ní ìlú yóò tún máa sọ̀rọ̀ ìdí sì fi bá ẹ̀dà kìí ní ìwọ̀pọ̀ ọ̀dàbí owó kàlọ́wọ́ rẹ̀ ẹ̀dà àbí ẹjọ́ tó kù rárá ọ̀rọ̀ àdájú náà ní wọn tó yẹ kí lọ tọ́ kí lọ tọ́ kí lọ ẹ̀ka ṣe kí lọ ẹ̀ka ṣe ẹ má sọ tí ò jẹ́ dáadáa ẹjọ́ tí ò jẹ́ dáadáa ó tẹ̀sán. àfáà ọ̀sùnfìyà ọ̀pọ̀lọpọ̀ ìjókòó ti wá pọ̀ ṣùgbọ́n kì í ju jókòó tá a fi wájú tó pé a ti ṣe wájú àwọn ọlọ́rọ̀ tó pọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó ti ṣe kò ṣe é fojú ti dà lẹ́nu wọn bá tó wọ́n sáà tó dá àwọn ìyàwó nílé lóko lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lẹ́gbẹ̀ẹ́ lọ́sùn ọmọ kékeré ń ṣàǹfààní bẹ́ẹ̀ lágbàlagbà ń ṣàǹfààní. tíra tó bá lé táwọn ìwà ń ta ẹgbẹ́ fọlọ́pàá yìí yóò pa ìtìrí oníṣẹ́ lẹ́yìn tó mọ̀ ẹ̀ka sẹ́ni tó kọ̀ sọ. èyí tẹ́lẹ̀ fi mọ̀ ọ́ ló ń jáde kàlàkà ó sẹ́ni sẹ́ni kàkà ètò ṣe ní tíra ẹ̀dá ẹ̀dá ọ̀dẹ̀ ṣáàkì nìkan ìjọ ṣe wọ́n ní àti àìlẹ́ tẹ̀lé ó fẹ́ wù ní ẹ̀ka fẹ́ sáfàní rẹ̀ tí wọ́n náà kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n mọ̀ ẹ̀wọ́n ní tó fi kọ́ máa ní wọn lóko ẹ̀yọ ọ̀tún lọ nínú ìjọba wọn wà láwọn ọmọ náà wọn lọ sọ̀rọ̀ báyìí. ẹni tó wọ́n fẹ́ nìyí ó ti dàrú ó fẹ́ nìyí wá àná bí aago méje ọ̀mẹ́ta rọ̀ kì í wọ́n àti ẹni ìdáná owó ẹbí mi ṣàgbọ́ mẹ́fà àárọ̀ pẹ̀lú mẹ́fà àárọ̀ ìdíje ọjọ́ kan rẹ̀ pọ̀tún wọn ti fi sẹ́kù tààtì èmi ọwọ́ àti ẹni ẹgbẹ́ tó bí ipò ń rò pé òun ti wọ àgọ́ sí wọn ipò ń wọ aláìlẹ́kùn sí wọn ni òṣìṣẹ́ dáhùn bí àbóhùn dìstọ́ọ̀bù wọn bí ẹjọ́ ń tọrọ lọ́hùn ẹgbẹ́ jù ẹ́ lẹ́yìn wá dáwọn ọmọ ẹgbẹ́ owó orí ìlú nínú ẹ̀kọ́ kan ẹni tí yóò rí ìgbà jọ òun fi ìwé jẹ́kí òun dáwọn ọmọ kò yẹ kó nínú ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ tó wọ́n fi ṣe jù àìmọ́ àgbàwọ̀ àwọn àgbàgbà kó bílẹ̀mù ẹni mú ta ló gbé wọ́n ní àìmọ́ ti gbé ẹni tó wà ọ̀gbẹ́ ọ̀pọ̀ àgbà tó dá sí لعلني فرضت في حقكم من حقكم حماقة أو سوء أدب أو كثرة الزعج وش النكات يعني تعبير فريد من أن كانوا في أخبار عن صلاة وقوة وأنا نبي كيش ذاك من والله لو وين ما تجوش ولا أنفع أو يومك كذا طبعاً دار القرطان هو الدعوة اللي دار القرطان فالآن معي سبون بطر عبدالي كافي ماها أما نشعرية ونبكوري نلغوا أساجون بلاغا أساجون أه تبعد دي عن طوائد نحوية صفية أساجون تبعد دي عن طوائد نحوية صفية أساجون irú ẹni etí ìbá gbọ́ ẹni ẹsẹ̀ bá gbọ́ díẹ̀ tí mo ra play ní ẹgbẹ́ ẹni tí ẹni tó send message ní àti kọ́tọ̀ ẹni etí dàrú. ìkànnà ara lè ní gbọ́ wá sí i ó ìṣẹ́ wá sí kan jẹta torí ìlú jẹta tí àwọn pẹ́ẹ́ntì lẹ̀ pé òun fẹ́ gbó ìgbé tó ń bá fẹ́ tù ní àná òun ìjẹ́ ọ̀pọ̀ pa rẹ̀ níta gbogbo ètò wa tó tóbi jùlọ ó ní pé lálẹ́ àná tí ẹnìkan ní abẹ́òkúta ó kéde ìgbé àfáà yìí lọ́gbẹ́ náà mọ̀fúnmọ́dà ní mọ̀fúnmọ́dà kìíní òun náà sọ bá àfáà ikú bàmíjẹ òun náà lọ sùn láàárọ̀ ìbáyọ̀ láti wà nínú tí wọ́n bò tí bọ́lọ̀ ní kádàrá ẹni tó bá ló jẹ́ nípa èèyàn kan àti tiẹ̀ náà dídú. أهلا وسهلا بشيخ قل الله سبحانه وتعالى كون شبه فريد الشيخ أبو سفيان الألمعي أبو سفيان لقمان بن صالح àgbàmáì láàrin ó tún jọ ara lójú àwọn kan tó kún sọ tó fọ́ lókun tó bá ìlú jẹ́ ẹnìkan ni ìwòsàtò sálẹ̀sì kòkó orúkọ rẹ̀ ìbí tí ẹ̀kókó ìgbọ́n rẹ̀ ìwòsàtò sálẹ̀sì will later change or not ẹni dá lọ́pọ̀ àwọn ọmọ phase two phase ten phase kí náà jẹ́ òun àṣepẹ́ sàlàfíà lọ́dọ̀ táwọn ẹni gẹ́gẹ́ fúnra wọn ti wọn òun ni pé kéèyàn ní ṣíbù òróòjì lára kí wọ́n bẹ̀rẹ̀ kéèyàn jẹ́ fàáríjì kéèyàn kó jẹ́ fàáríjì kó má jẹ́ alùsùn náà tó wà mọ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ báyìí ni rí ìmọ̀nà lẹ́yìn ìgbé yàn bá wọn ṣe tọ́lọ̀ wá gáìdì rẹ̀ wọ́n hìntì rẹ̀ ju jíù lọ ẹ̀wọ̀ ọ̀nà ọba ti bá wọn nígbà tí èèyàn sọ pé sára ti mi tẹ́lẹ̀ ìkànnì wọn lọ wọn ń dá lóògbé ààrẹ ah, kódà tó bá bẹ̀rẹ̀ sí mistake òwò ayé ọpọlọ pé pé kì í ṣe sára mi tẹ́lẹ̀ ẹ̀yìn èèyàn ní láti wọn àtiwọ̀ kí ní àtiwọ̀ kejì èèyàn ní láti wọn ìwù ṣùgbọ́n irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò gbogbo ẹ̀wù ojú kúlẹ̀ ayé tó ń parí wà náà láti nàìjíríà yìí àlùmọ̀ wà ní jẹ́rù wà náà láti nàìjíríà àlùmọ̀. eléyìí kọjá bí ò bá lọ́mọ láyé àwọn tó ti pèpè ẹ̀yìn tó ti pòdúsì ti kọjá kí ẹ sọ pé ẹ lọ́mọ bí ò bá ní fámìlì àwọn fámìlì tọ́nà ti ní kó ní lẹ́yìn tó tẹ̀lẹ̀ sí ẹlẹ́yìn ìgbà tó ti tẹ̀lẹ̀ sí ṣe dáwà rẹ̀ wà náà àná ìlú yìí àlóhùn àbájá. الحفاظ أبو سفيان شيخ عثمان بن صالح الألمعي فنصب في الجمعة àwọn àfún àwọn bá wà lálejò ọjọ́ orí ni fún wa báyìí so tí ìbá ṣègbà tí a fẹ́ mọ́ṣáláṣí àbí ìgbà tí uh, a bímọ آه، وفاء فضيلة الشيخ الأستاذ الدكتور عبد الوهاب محمد جامع النجم حفظه الله فرع في إيواء باص ربي بويا بيريد قومي تجيبا ما طلعوا سوى نفسي هذا يوم غنيمتنا هذا أجو غنيمة wa lélẹ̀ ìhàìsọ ànàdá a ní opportunity láti máa bèèrè ìbéèrè lẹ́yìn tí wọ́n bá ṣàlàyé àwọn ẹ̀sẹ̀ fún wa kọlọ́mọ bá sọ̀rọ̀ ọ̀tàá fún ṣẹ̀dáàrí pẹ̀lú ìgbàgbé kọlọ́mọ aláwọ̀ bá fún wa ní ẹ̀sẹ̀ rẹ̀ lẹ́yìn ìyá fáwọn ẹni lẹ́yìn ọ̀fọ̀dún wíbẹ̀. ìyá ọ̀fọ̀dún kí àwọn tí ìbájọ́ pàmò sọ́lá tó àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésẹ̀ èèyàn bá sọ pé kí káàtó ti fẹ́ lọ àgbà pé ó wá ṣe ìyá ẹ̀mọ̀sílórí ànábì a máa lọ wo àwọn ẹnu ní eléyìí òní súnà táwọn afọ àwọn bóyá yìí ní ó jẹ kọkàn tí wà lágbà nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ ṣáàtú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀fọn bẹ́ẹ̀ yẹ̀zú ìmọ̀ ìtòlè so wọ́n náà lè wọ́n bá wọn kà wọ́n sì àtẹ̀kọ́dà wọn kọ́ sí ara wọn so ìjọ náà wọ́n wọ́n fa ọ̀ṣẹ́ olùsàlù tó Abdulwahab Muhammad Jami ẹ̀lẹ́sìn ọlọ́dàgbà adébùsọ̀ ìwúrí wọn. lẹ́sìn ọlọ́mọdún ní ládàá. Báwo kan. الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه بإحسان إلى يوم وبعد السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله تعالى إليكم جميعا وأسأل الله لي ولكم الإخلاص في القول والعمل وأن يجعلنا من المتقين فإن الله سبحانه وتعالى إنما يتقبل من المتقين ملان قلن قباني لسفوا في الحقيقة جئت لأداء حق من حقوق الإسلامية بين الإخوة الإيمانية حقوق مسلمي لوري مسلمي أخوة nínú ẹ̀ nínú àwọn oríṣiríṣi hadith ní ń bẹ ànábi ó kárí pé sísá ní ń bẹ ìdọ̀lọ́ àlẹ́wọ̀sálá yóò ká tó sámúsá àti nínú àwọn ìwọ̀ yìí náà ní pé tí ọlọ́run bá ní kí ní àrùn ọlọ́run ọba tàjà dàda sí àlàáhàlà àfihàn fi bí ẹ̀ṣá ọ̀kà rẹ̀ ká pẹ̀lú ẹ̀ níbi ìdá ọpẹ́ fún un wa kí lè dá ọgbà fún olúwa àti irú ní mọ̀nàbàtà wa jẹ́ ní ẹ̀mà tó ní àlàáfọ̀ pẹ̀lú ìbáàdà ní sọ́lùsì yá ọtí ìlàbí ìláyé àlàáfẹ́ òkèlè àdá èyí sàrí ọtí ní fọ́rọ́ ìdèdè الذي التي هو حج بيت الله tó tẹ̀yìn abájé nínú nǹkan tí a rí kà lọ́dọ̀ àwọn sálàfù ọ̀nà ni wípé wọn a máa ṣèṣìyàrọ̀ a máa bá wọn dúpẹ́ fún ọlọ́run kódà àríkànnú ìta àwọn ẹni ìṣáájú wípé wọn a máa tọ̀ lábà kí àwọn tí wọ́n sì rìn àjò yálà rẹ́ṣinláta hajj ní àbí tí ó múra ìkan bẹ̀rẹ̀ fún àwọn lẹ́yìn àbá ń lọ ọmọra kéyìn ọ̀fẹ́ ní ti ń lọ ọmọra ti ti ń lọ hajj tó bá ń bẹ lọ́wọ́ eléyìí sunna anabi sallallahu alaihi wasallam nítorí pé anabi sallallahu alaihi wasallam ó sọ fún ọmọ nígbà tí ń lọ ọmọra ní akàwé pé látàntà láti sọ ọ́ déhìn dùn àyíká ìyá àkọ́ọ̀dà ànábì sọ fún ọmọ sọ lọ́wọ́ àti sọ̀rọ̀ nígbà tí wọ́n mú àdúrà rẹ̀ rẹ̀ àwọn àyà wa. Ní ìbá wa ti hajj bí àti ti ọmọrọ́dé, àwọn mímọ̀ ní pé ìsàhábù ìsàhábù àrí pé gbólóhùn ìsàhábù lọ́dọ̀ àwọn àbá àwọn àgbàlagbà fọlọ́fọlọ́ àti fún dáadáa gbogbo àwọn òbí wa àwọn àbá àbá tí wọ́n kọ́ wa ní kéwú kọ́lọ́ǹkó sanwó alẹ́sẹ̀ rí yálà àti wọ́n kọ́ wa kéwú ní nàìjíríà ni àbá àbá kọ́ wa ní kéwú ní Saudi Arabia kọ́lọ́ǹkó sanwó alẹ́sẹ̀ rí. àwọn abẹ́ tó fún wọn jọ̀ wípé wọ́n yóò sàkábù ní àwọn àbá àfẹ́ wọ́n ní àwọn àbá àfẹ́ lẹ́sìn ní gbogbo àlàmọ́ wípé ní sèṣe báàbù náà sábà tó mímọ̀ ọ́ ti bí ẹ̀ẹ́d náà ni rárá tó bẹ́ẹ̀ kò sí ìrọ̀lẹ́ apá àwọn àmì kò wọ́n ní ó má ṣe lè tẹ́kì torí pé kí n ṣe ń ta àwọn ẹni wípé àwọn apá ṣàrà hmm. wọn ò sòfin ọlọ́ọ̀ni kan ló lè sòfin àtànádì rẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ yóò ta hábù ohun martaba ni dúnà martaba tẹ̀ mọ́nódùbù ànódùbù sáńpẹ́ ni wọ́n ti gbé yóò rí ẹ̀rí fún un pé ẹ ṣe ọ̀tẹ̀ rí òun ti máa tọ́ǹkì dáadáa wọn á ní pé ní àmọ̀ǹdókù ìdè yìí ó dá a ká ṣe ní àbáṣe yìí gbà ládàá tí ò bá sì fi kò ní gba ẹsẹ̀. ẹ̀rí sàhábù wà ánzẹ́là tó bẹ́ẹ̀ nà lójú bí ọ̀bẹ náà ìbá àmọ̀tàlápá. ìbá àmọ̀tàlápá wọn ni wọn pè ní bàbá wo táwọn ọmọ tàwé yẹn méjèèjì ò ṣe déédéé àmọ́ ìsàhábù ohun àtúnṣe lójú kòkò máa ń kórìjà ara wọn kí ká ṣe ìbùdó àgbàlagbà kó kẹrin pé kẹsẹ òun dà a lè má lè rí pé òun ní àmọ́ àrí ọ̀nà máa nínú ẹ̀sìn ntí àwọn abáàdì tó kọ́ wa nínú sóòlù pẹ́pẹ́ yẹn níbi pé àlùrù máa tó yẹjú wọlé àmàlù bí i àtà kẹrìndà tàṣẹ tó tábà ti rí mọ́ àti sẹ́sọ̀kù nàìjíríà bí lọ lòmọ́tì so nínú lòmọ́tì yìí náà níbi pé a rí ẹ̀rí pé ẹnikẹ́ni tó lọ́wọ́ bá tó fi pò ń gé àánú rẹ̀ tó ṣe hajj ní hajjá màkúlù rọ rọjà àyẹ̀wò wọ́n làdájú bí ìjọ tí màmá rẹ̀ bí màmá àdáwò ní pé kò lẹ́sẹ̀ kì í sọ pàmò ọkọ ní kẹsẹkẹ tẹsán ìlú kẹsẹkẹ àgbẹ̀rẹ̀ wọn adájọ́ ọkọ wọn rẹ̀ àdẹsẹ̀ wọn àti àpẹ́kọ rẹ̀ láti ra fáwọn ìlara kà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọmọ tuntun ṣe dẹ́sẹ̀ lọ́rùn títí hátà ìlọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ti hájìdì bẹ́ẹ̀ ló fi ní ẹsẹ̀ lọ́rùn hátà ìyàpọ̀tẹ́rẹ́ta látàmà àlọ́ ẹ̀ẹ́dàmbẹ̀ tí ó lè nà sọ́ọ́ fi hájì. طيب كلمة من شيء فرماني استجابة الدعاء kí ni máa ń ọdíyàn fún gbígbà àdúrà ṣe bí ẹ̀ṣẹ̀ ni eléṣẹ̀ wá dé pọ̀lọpọ̀lọ pààlà wọn sọ́ọ́dọ̀ òdodo ẹni tá a gbọdọ̀ pẹ̀lú òdodo tí sì ń sọ òdodo ló sọ pé tó bá dé rọ́jà kàyáwó ní ìwádà tẹ̀sí fún mi ìgbà tí wọn máa ẹsẹ̀ tí tí ò lẹ́sẹ̀ lọ́rùn àti ẹni bẹ́ẹ̀ kéèyàn ó ṣe àtọ́lágbò dúró lọ́ àdé fàlàbàtà di ìtumọ̀ ìsàhàbù lára àwọn ẹ̀rí ìsàhàbù òun náà ní sọ kò sí aláìsí ní níbẹ̀ pé kí yóò tọrọ gba ẹ̀bẹ̀rẹ̀ ọ̀hún wá fún wa ká sì bẹ̀rẹ̀ ọ̀hún wá fún wa ó dáa púpọ̀ nítorí àkọ́kọ́ rẹ́hìlá ìbáàdà ní hajj àtàdé ọmọra náà bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ náà ní méjèèjì tó ẹ̀tọ́ wá rí bẹ́ẹ̀ kéèyàn wá lọ lè kí wọn ya alẹ́ni ọ̀sán alẹ́ni kú àlọ́ ọlọ́run kó gba ẹlẹ́sìn fún wa torí pé méjèèjì ọ̀gbọ́n amadi ìdọ́gba bá padà wà yìí pé ó kú sí hajj ọ̀gbọ́n amadi ọ̀sùn ọ̀sán ti mà ní. wọ́n yẹ pé ní táwọn abẹ́rẹ́ náà ní pé safara sa'aidan wa 'awdatan hamidatan alhamdulillah alhamdulillah lọ́nà tó wá sí ní safara sẹ̀ẹ́dẹ́ ó tún wá sí ní wàhálà tẹ́tẹ́ àhàmì tẹ́tẹ́ tó káwá tó kọ́ fọ́lọ́ ọba nínú ilé ọ̀gbọ̀n ní tó tún jẹ́ àwọn ìfún wa òun náà ni tòyí tó bá jẹ́ pé ní ọmọ àyẹ́ ìsìn mẹ́tàláìsì jùmùlà ká tó máa sọ ìjọ pé ní àálímù ọ̀gbà ní ìfọlọ́wọ́ ṣẹ́ẹ̀kì nàpàbẹ́lá tó ṣẹ́ẹ̀kì àtàrà náà كمال الدين ابن مقداد الجلاكي حفظه الله فزاد الله توفيقه والخيرات وبركاته له وبارك الله له في ذريته آه، إنه ولي ذلك القادر ولا حول ولا قوة إلا بالله وفينا جميعا جزاكم الله كل خير في آه، مستقبل وتمن شيخ عمر يا هو على أقل بن صالح على معي أبوه سفيان رحمه الله رحمة واسعة فتغمده الله واسع مغفرته لأنها يعني نعم عامي نعم فقبل خلقه قرب إليه سيوم قبعني ní ẹ̀rọ òbí tí mo lè tún gbọ́ àgbẹ̀gbẹ̀ àgbẹ̀gbẹ̀ ní kánà àlàyé so ìtumọ̀ ní pé ẹgbẹ́ nínú náhù kánà ìmọ̀má tán àwọn náàkàtì so fáyẹ́gbẹ́ ní kánà tán àjẹpọ̀ ní wọ́n ti ìbáda ọ̀wáyà bẹ́ẹ̀ náà má kọ́bùlà kánà ọ̀mọ́ báda kánà fáyẹ́gbẹ́ ní kánà pé àwọn ti jẹ́ òtújẹ́ sàlàyé sòfin tó ọkọ ní sàlàfíà gbogbo eléyìí abẹ́lẹ́ àkọlọ́ àkọsà lè kún ìdáyà ètò ìwà àwọn sọlá hàtò kàmbẹ tọkọlọpọ àwọn tọkọlọpọ wa ń lò lórí ìfẹ́ pé ó láìpẹlẹ kó má jẹ bá àwọn ẹni ìta ìta kílè pàṣẹ lónìí olùmọ̀jẹ bẹ́ẹ̀ ló bá ṣe bá ṣe lónìí sàlàfíà tó bá ti ní ṣe bíyà lápá lọ́kọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà máa ń òkè òun. so sálàpù tó náà pé sálàpù tàbí pé ní ìsàbíjì ẹ lọ sí àwọn first and second and third generation yẹ wọ́n sọ àwọn àbíkú fáyọ̀rù náà ti pàrọ̀mẹ́ fún mọ̀lẹ́bínà ẹ̀lú náà fún mọ̀lẹ́bínà ẹ̀lú náà so òun náà ní tó bá ti ń wà lórí táwọn wà lórí rẹ̀ tó tó wà ní ojú àná àwọn sálàpù ọlọ́nkó sàbí fún ìyọnu rẹ̀ fún fún gbogbo wọn sàlàbíà kì í ṣe èsì yà kò yẹ pé nígbà tó a jọ kó yẹ lórí àwàdà àbí nìkan sàlàfíà ẹ̀tọ́ bá ti yàtọ̀ sí wọn sẹ́yìn sàlàfíà kò yẹ pé àwa ọ̀dà kò yẹ ká gbọ́ yé lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn afá wa. then káyọ̀ tí wọ́n sọ fún sàlàfíà ti kàwárí torí àwọn ni wọ́n gbàgbọ́ pé àlùfáà sí àmàlì jàwárí lè yakọjá òfin àti ìmáàlì lẹ́sìn ní lámà àsomá ilá mẹ́ta ọ̀lọ́sùn káàdì tẹ̀lé àwọn onímọ̀ àkókò sí máa sún mọ́ alára àyàfà ànábì ọlọ́ tòtòwá pé ní àlàbíyà ni wọ́n sáájú òbí ṣe mistake ìbọ́fà tó ní ìdáradára lè kí hátà sàlàbíyà nǹkan ó tún àwọn sálàbù tá a mọ̀ ní wípé tabaka mọ̀kọ́tì mọ́tò àkàdéyà lè má níbi àdéjọ́ ìṣèlú wa ni kàkà àkéèdà ìmọ̀ àdéjọ́ àkàdéjọ́ àkàdéjọ́ kakawa kaya kutuba akida ni sulu aida sulu imani da salam rahimahumullah tan ban sọ̀rọ̀ ni to ti ku ntumo bina ni pe ni narju li muhsinina khayran wa nastawfiru li musiina ko juban lo gbogbo wọn ìbára pàtàkì ayò ilé yòó ẹ̀ka bá àkàwé báyìí ẹ̀yọ́ توسل نرجو منها خيرا ونستغفر للمسلمين أقوى إذا كان أقوى جاء وزن فاعل خاطي وجاء وزن مخطي وقوم بما صلبه عليه àlàyé tó ìmọ̀ wa tó jà kátà kò tẹ̀ sí ẹnu láti sálà kò tà ń padà kékeré bá ti kó fi ìdájọ́ náà. Ìwọ́n lọ́wọ́ tó gbé ní mùsíkù ni ọ̀wá ní tó ń fi báwọn fi mú. Nígbà tó lápò ní pé wà ní ìdáwọ́ fẹ́ràn lé mu sí ìnà àmọ́ pé kásán wà lórí wọn aláwọ̀ ní ọ̀pẹ́lẹ́ ìwádìí والذين جاءوا من بعد يقولون ربنا كلنا لإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غير الذين آمنوا ربنا إنك رؤوف رحيم بلون قلنا ولا تشركوا ما كان يبلوا ọmọ ìyàwó àwọn ẹ̀sìn ọ̀sán bá àjọkùnrin ní bá àjọkùnrin ní. لو لا لسنا وأنا أسعد بلقائكم بنا وأهلكم في وملائكة حفتنا بأجنحته رضا لما تفعلون نسأل الله لنا ولكم قبول العمل هذا لهم ثم مشروع فضيلة الحاج كمال الدين فلو لكم لا دعوة ọlọ́run sálẹ̀kùn rẹ̀ fún wọn kọ́lọ́kù gba iṣẹ́ iṣẹ́ wọn kọ́lọ́kù àṣàjẹ́ نسأل الله لنا ولكم حجا غرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا متقبلا وغفر الله والدينا على أبنائنا ولعلمائنا ولمشايخنا ولسائر موتانا ولموتى المسلمين وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم جزاكم الله خير جزاكم الله خير نعم.